I love you. I love you, mom. Boss. Boss. sórí ọ̀rọ̀ ìfẹ́ èmi àti ẹ. You cannot marry that guy. Ọmọ oh, I'll marry him. I don't know what you're doing with those low life. Jọ jọ jọ jọ, má pè ní low life. Bẹ́ẹ̀ sì wà yìí, wọ́n ti fún wa ní breaking news, wọ́n ní kẹ́ ẹ mọ̀ wọ̀ bímọ. I think I know what fún forty eight hours láti arrange fifty million naira fún mi tó bá mọ̀ pé o sì fẹ́ rí dọ́tà ẹ̀ alive and in one piece. odidi èèyàn láì jí bọ́ọ̀sì gbé kán jí bọ́ọ̀sì gbé lọ́nà travel gan wọ́n sì máa locate wọn. Chris Tẹ́niọ́lá. Mommy please just give them whatever they want. bẹ́ẹ̀ ni mo sọ ìwọ ni. are you for real. ọwọ́ bàbá yẹn ò mọ ẹ jẹ́ ká mú dáadáa. mo ti mọ ẹni tó mú tání Get all the fucking news! Get